lẹ́yìn tí jésù wo ọkùnrin tí ó ní ẹ̀mí èṣù sàn ó kọjá sí apá kejì ọ̀pọ̀ ènìyàn sì tọ̀ ọ́ wá ní etí òkun ọkùnrin kan tí ó jẹ́ ọ̀kan nínú àwọn olórí ẹ̀sìn tọ̀ wá ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì bẹ́ẹ̀ gidigidi ó sọ fún wípé ọmọ òun obìnrin kékeré ń ṣàìsàn kí Jésù tọ̀hún lẹ́yìn láti lọ wò ó sàn bí ó bá lè fi ọwọ́ lé ara ọmọ náà yóò sì dá Jésù sì tẹ̀lé e bí wọ́n ti ń lọ ọ̀pọ̀ ènìyàn tẹ̀lé wọn tó jẹ́ wípé àyè há wọn gágá wọ́n bẹ̀rẹ̀ sí fi ara gbá ara ọmọ obìnrin kan sáré wá tó ti ní àrùn ìsun ẹ̀jẹ̀ fún ọdún méjìlá tí ó sì ti jìyà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn tí kò sì rí ìwòsàn gbà. ó dúró lẹ́yìn Jésù ó sì fọwọ́ kàn ní aṣọ nítorí ó ti rò ó ní ọkàn rẹ̀ wípé bí òun bá lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ara òun yóò sì yá. Si Jésù mọ̀ lára rẹ̀ pé agbára kan ti ara òun jáde ó sì wí pé ta ló fọwọ́ kàn mí àwọn ọmọ ẹ̀yìn Jésù sì dáhùn wípé níbi tí ọ̀pọ̀ èrò wà yìí báwo ni ọwọ́ òṣè ní gbára wọn kàn ọ́ Jésù wò ó gbójú sókè láti wo ẹni tí ó jẹ́ obìnrin yìí ní ìbẹ̀rù àti ìwárìrì ó sáré wá sí ọ̀dọ̀ Jésù ó sì wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ pé òun ni obìnrin náà tí ó gba ìmúláradá nínú ìsun ẹ̀jẹ̀ ó sì sọ gbogbo òtítọ́ fún Jésù pátápátá Jésù sì sọ fún pé ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ láradá máa lọ ní àlàáfíà a sì wò ẹ́ sàn nínú àrùn rẹ bí jésù ti ń sọ ọ̀rọ̀ yìí tán àwọn kan sáré wá láti ilé olórí ẹlẹ́sìn yìí tí jẹ́ jáírù wọ́n sì sọ fún jáírù wípé èéṣe tí wọ́n sì ń da olùkọ́ni láàmú ọmọ náà ti kú ṣùgbọ́n jésù kọjú sí jáírù ó sì sọ fún wípé kìkì wọ́n ṣáà ti gbàgbọ́ ọmọ náà kò kú ó sùn ni bí wọ́n ṣe ń lọ tí wọ́n sì dé ilé Jairu ọ̀pọ̀ ènìyàn wà níbẹ̀ tí wọ́n ń sunkún tí wọ́n sì ń pariwo Jésù wá pe àwọn ọmọ ẹ̀yìn mẹ́ta àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́ta àti ìyá àti Jairu tí í ṣe bàbá ọmọ wọlé síbi tí ọmọ yìí wà wọ́n sì ṣe ilẹ̀kùn mọ́ àwọn tó wà lóde Jésù fi ọwọ́ fa ọmọ yìí lọ́wọ́ ó sì sọ fún un pé ọmọbìnrin kékeré dìde ọmọbìnrin yìí sì dìde ó sì bẹ̀rẹ̀ sí ní rìn àwọn tó wà níbẹ̀ ó yà wọ́n lẹ́nu ó sì jẹ́ ohun tó jẹ́ wípé wọ́n wò pé irú ìyanu wo tún leléyìí Jésù sì sọ fún wọn wípé kí wọ́n fún ọmọ náà ní oúnjẹ.